mo kí yín káàbọ̀ sí àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára Ruth Ọlájídé ní orúkọ tèmi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká òṣèré Adédìméjì Lateef ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó wà níbi ìdánilẹ́kọ̀ọ́ Ramadan tí ó ṣe ní ọjọ́ sátidé ó dúpẹ́ pàtàkì lọ́wọ́ olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà Kabiti Abdulbasit Ọlárẹ̀wájú tí a mọ̀ sí àpọ́nlé ànábì àti ìlúmọ̀ọ́ká òṣèré Tóyọ̀sí Adésànyà ó sì ṣe àdúrà wípé kí Olúwa dùnnú ènìyàn lápapọ̀. ẹni tó bá lò ó dá ẹni fọ́tò yẹn wà táwọn olóòtú ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká òṣèré Susan Pajok ti ṣe àlàyé bí àwọn apanilẹ́kúnjayé tí a mọ̀ sí Boko Haram ṣe dáná sun wọ́n mọ́ agboolé wọn ní ìpínlẹ̀ Plateau ṣùgbọ́n tí orí kó wọn yọ Susan sọ eléyìí di mímọ̀ lórí ètò rẹ̀ tí ó pè ní Surviving Lagos pẹ̀lú ìyá rẹ̀ ó ṣe àlàyé wípé wọ́n tún ilé náà kọ́ nítorí pé ó jóná pátápátá pẹ̀lú ọkọ̀ bàbá àgbà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká olórin Simi Kòsọ́kọ́ tí a mọ̀ sí Simi ti wípé òun kò ṣetán láti yí ohun rẹ̀ padà lábẹ́ bí ó ti ti wù kó rí. ó sọ eléyìí látàrí bí ọ̀kan lára àwọn olólùfẹ́ rẹ̀ ṣe gbà á ní ìmọ̀ràn wípé kí ó ṣe àtúnṣe sí ohun rẹ̀. Simi wípé kò sí ohun tí ẹnikẹ́ni lè sọ tí ó lè mú kí òun ṣe nǹkan kan sí ohun rẹ̀ kódà bí ó bá ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti ṣe bẹ́ẹ̀. ó tẹ̀síwájú wípé ohun yìí ni ẹwà orin rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé sanwó ti bẹ̀rẹ̀ ètò tí wọ́n pè ní oúnjẹ Èkó níbi tí wọ́n ti ń ta ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ní ẹ̀dínwó ètò yìí bẹ̀rẹ̀ ní àná òde òní ní oríṣiríṣi ṣe ìpàgọ́ káàkiri ìpínlẹ̀ náà tí àwọn ènìyàn sì ń ra oúnjẹ bíi ìrẹsì èrè gààrí búrẹ́dì ẹyin tòmátì ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn oúnjẹ náà dínwó ní ìwọ̀n márùndínlọ́gbọ̀n sí ti ọjà èyí ni láti mú ìrọ̀rùn bá àwọn olùgbé ìpínlẹ̀ náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká olórin ikú foríjì ọláìtàn abdulrahman tí a mọ̀ sí oxlade ti sọ̀rọ̀ lórí àwọn fọ́nrán fídíò ìbálòpọ̀ rẹ̀ tí ó jẹyọ lórí ìtàkùn ayélujára fún ìgbà àkọ́kọ́ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé láàárín òun pẹ̀lú pẹ̀lú Joy Akan ó wí pé òun ti san ọ̀pọ̀lọpọ̀ owó kí àwọn fọ́nrán fídíò náà má bàa dé orí ìtàkùn ayélujára bákan náà ni ó wí pé òun pàdánù iṣẹ́ iyebíye owó lásìkò náà ó tẹ̀síwájú wípé ọlọ́tẹ̀ ni ẹni tí ó ṣe iṣẹ́ náà tí ó sì bà àwọn ẹbí rẹ̀ nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. For you, it was relief that you don't have to deal yeah, with yeah, this yeah, again. Yeah, yeah, yeah. I said my family, but I lost all my endorsement deals, four of them, by the way ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún agbẹjọ́rò àti ajìjàǹgbara fún ẹ̀tọ́ ọmọnìyàn Fẹ́mi Fálànà ti gba àwọn olórí ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ní ìyànjú láti mú àwọn tí ó lọ́wọ́ nínú ikú àwọn ọmọ ogun tí wọ́n pa ní ọ̀sẹ̀ tí ó kọjá nìkan Fẹ́mi Fálànà sọ eléyìí ní ọjọ́ Sátidé látàrí àwọn ọmọ ogun tí wọ́n pa ní ìpínlẹ̀ Delta ó wí pé kí wọ́n má ṣe fi ìyà jẹ aláìṣẹ̀ lórí ọ̀rọ̀ náà kí ìjìyà wọn mọ lórí àwọn tí ó dá wọn lóró ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin àwọn ìgbìmọ̀ lórí bí àwọn oníjìbìtì ṣe dojúkọ àwọn adájọ́ tí ó ti fẹ̀yìntì. àjọ náà wí pé wọ́n ti ń pe àwọn adájọ́ tí ó ti fẹ̀yìntì láti san àwọn owó kan kí wọ́n lè tètè san owó àwọn àǹfààní ìfẹ̀yìntì wọn. olùdarí àlàyé àjọ náà Ẹniṣọjí Oyè rọ àwọn adájọ́ tí ó ti fẹ̀yìntì láti má gbà kí wọ́n lù wọ́n ní jìbìtì ní àná òde òní. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká olórin Joshua Nyezo tí a mọ̀ sí Solid Star sọ̀rọ̀ lórí egbò igi olóró nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé lópin ọ̀sẹ̀ tí a lò tán yìí. ó sọ̀rọ̀ lórí bí ó ṣe bẹ̀rẹ̀ sí ní fa egbògi olóró tí ó sì ba ìrìn àjò rẹ̀ jẹ́ ó wí pé ọtí àti egbògi olóró ti di àfihẹ́yìn tí eégún fi sọ fún òun tí ó sì ṣetán láti kọ orin alóyin ládùn fún àwọn olólùfẹ́ rẹ̀ ju ti àtẹ̀yìnwá lọ. so this substance now this sometimes thing go tell me say you are a king you are a this you are that go tell me say i don be i don be king make i no dey pay for for for stuff can you imagine say i waka from awoyaya to rental hotel. Yeah ẹlẹ́ẹ̀kejì ọba ahmed Oyelude, tí ń ṣe olówu ti ìlú kúta ní ìjọba ìbílẹ̀ ayédire ní ìpínlẹ̀ ọ̀ṣun ti rọ ààrẹ bọ́lá ahmed tinubu láti ṣí ẹnu ibodè orílẹ̀-èdè nàìjíríà sí ti benin republic ọba Oyelude sọ eléyìí nígbà tí ó gba àwọn oníròyìn ní àlejò ní ààfin rẹ̀ ní àná òde òní ó tẹ̀síwájú wípé ṣíṣí ẹnu ibodè náà yóò dín wàhálà ọrọ̀ ajé orílẹ̀-èdè náà kù ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀ọ́ni adéyẹyẹ ẹni ìtàn ògúnwùsì ọ̀jájá kejì ti ifẹ̀ àti olórí tóbilọ́ba tí í ṣe olórí kẹta láàfin ni ó bí ìbejì ní òpin ọ̀sẹ̀ tí a lò tán yìí ọ̀ọ́ni àdìmúlà ifẹ̀ ni ó sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ èyí ni ọ̀pọ̀lọpọ̀ ti ń kí wọn kú oríire ayọ̀ ọmọ láàfin kò ní jù báyìí lọ fún abala ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára Ruth Ọlájídé ni orúkọ tèmi ó dàbọ̀.